ètò Miliki Expression tẹ̀síwájú ara lé iná ti mọ̀ pé ní sáà ta wà yìí ká ṣe kí ni ká fi ojú àwọn ìlúmọ̀ọ́ká wa tàgbé wa ká fi wọn ẹ̀yìn ara lé ni táwa ní ìlúmọ̀ọ́ká wa ti tèmi lára àwọn tí àyìnkẹ́ náà admire nínú movie industry ẹ ara wọn náà la gbé wa lé ni inú mi dùn ayọ̀ mi kóbìnrin ni wọ́n tẹ bá rí wọn tó bá tú gbogbo wàhálà ẹ lẹ́nu movie ẹ wò pé kí ló ṣẹlẹ̀ ọ̀nà action wọn ga báyìí wọn ga báyìí tó bá tó bá ṣe tàwọn ọlọ́kùnrin dé fún yín gàyíngà ò pé ah obìnrin ló ṣe bí ọkùnrin ẹni tí mo fi tọwọ́tọwọ́ pé Abímbọ́lá Aishat hmm. Abímbọ́lá Aishat èmi ń kọrin fún yín ẹ káwọn sórí ètò wa. ẹ kú dédé àsìkò yìí o. you are looking beautiful. ẹ ṣeun. mo kọ́kọ́ like síbọn rẹ̀ di bó ṣe combine colour yẹn. a dúpẹ́ lọ́wọ́ thank God. Mm àtàrí ṣe ká dúpẹ́ lọ́wọ́ thank <laughs> God ohun yẹn nìyẹn yẹn ṣe ṣe fi ilẹ̀ ṣe ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ thank <laughs> God wọ́n ti drop ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá ká ara lé dáadáa. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin tèmi èmi olólùfẹ́ yín ọmọ yín àbúrò yín Aisha Bímbọ́lá mo mo bẹ́ sórí TV station yín ẹ má yẹ kúrò àṣẹgbìn rẹ. <laughs> ẹ bẹ́ o ẹ rìn wá ní kánò. ok wọ́n ní mo rìn majestically wá sórí screen. ẹ̀yà ayé tẹ bá rí mọ́tò sọ gbé wa ṣé kí n ah. máa pọn tán ah. ṣé máa pọn tán ah. ok ẹ má wọrí ẹ má máa já yín sí létà. Aishat Abímbọ́lá mo kí n kábọ̀ sórí ètò alẹ́ kan sẹ́yìn náà tí mo pè lórí Miliki Express náà lẹ wà lórí Orísun fàájì máa ṣe kí ni ó máa ṣàn mo mọ̀ pé yánú nonsense ẹ̀yin tí mo mọ̀ lá àti <laughs> Aishat wọn gbá nọ́ńsẹ̀nsì rárá náà bá ṣe rí wọn wọn kàn rọra ṣojú yẹn jẹ́ntì jẹ́ntì jẹ́ntì. mi ò wá láàpù. <laughs> ẹ̀yà alẹ́ ẹ máa bá a kà lọ. ata Aisha àtẹ̀jẹ́ ká mọ̀ yín dáadáa ta ni Aisha Abímbọ́lá. ah orúkọ mi ni Aisha Abímbọ́lá Ìyábọ̀dé Musa Àìmúnisì. Musa ah Musa hmm. ẹ jọ ẹ mọ bínú ok ẹ má sọ̀rọ̀ ìlú ẹ má sọ̀rọ̀ ìlú. mo jẹ́ ọmọ bíbí inú ìlú Èkó. Èkó ọmọ Island ni mí ẹ má lọ dà pọ̀ mi sọ pé kò yí mi ní vi o mi ń tanra mi o inú kòkò dúdú báyìí ló ti hun ẹ̀kọ́ funfun kọ́lọ̀ ní kó jáde ń bẹ̀ ọmọ ọ̀dúnmọ̀ta ni mí mi ìdẹ̀ nípa owó òsì díwèlé bàbá mi. ibi tó rí bá ti dá ni síbà ilé yẹn ń gbé I'm a Lagosian I'm an islander ẹ̀yin tèmi Island ọ̀sọ́pìn ẹ̀ṣọ́pìn òkú. ẹ lọ́mọ Èkó ni. gbàù gbọ́n látòrí Ireland gbọ́n òkè ẹ fún wa lórin èkó orin èkó gangan ẹ kọ́ fáwọn ará rẹ̀. èyí tó popular jù lórin èkó ni a ní mi ò lóhùn orin ẹ má lọ expect tọ́pẹ́ àlàbí. àwọn àwọn ẹlẹ́lẹ́ máa wọ́n máa <laughs> manage má wọrí ẹ má wọrí. a ní èkó àkété ìlú eh. ọgbọ́n àròmísà eh? lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìlú àkété ìlú wa ọba má bàálù èkó jẹ́ èkó ló lomi èkó ló lẹ́ja tó rọ̀ dẹ̀dẹ̀ tí kò lè já ìlú àkété nílùú wa ọba má bàálù ò bá dé kó tí ò bá gbọ́n kódà kó ṣeré lamẹ́ríkà. Ah, ẹ filẹ̀ bẹ́ẹ̀ <laughs> èkó. amẹ́ríkà tèmi nìyẹn mi níbo mi èkó àkété ìlú ọgbọ́n àrò mi sá tí bá jó ń tita wà yìí. ẹ jẹ́ àwọn arẹ́ lè fìlì jọ yẹn pẹ̀lú ọwọ́. ìlú àkété ìlú wa ọba má bá a lù èkó jẹ. ẹ mọ̀ ní tí mo tún like mi ìṣọmọ èkó bọ̀ èkó àkété ẹ̀mọ́ èkó yẹn ọ oh, mi ejò ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ mọ èkó ní èkó. yẹyẹ mi pé mi sọ fún mi <laughs> tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kó àkété eh. ìlú ọgbọ́n tó bá dúró kó ṣọ́ra eh? oníyangi èkó gbàgbẹ̀rẹ̀ èkó gbàgbẹ̀rẹ̀ èkó gbàgbẹ̀rẹ̀ rárá o. Èkó Èkó gbàgbẹ̀rẹ̀ Èkó gbàgbẹ̀rẹ̀ Adéṣakíjo Èkó gbàgbẹ̀rẹ̀. Ẹ má fà mí sí rìn jẹ́jẹ́ mo jókòó mi. Ẹ ti pẹ́ lórí ta Èkó. Jẹ́jẹ́ lọ́mọ Èkó mi lọ o, ẹ má dá wa la. Èmi náà tún wá fẹ́ fún yín lórí Èkó kan. Ẹyọ ayé ilé ẹyọ o. Ẹyọ o ayé ilé ẹyọ o. Ẹyọ bàbá ń ta wá tó fi góòlù ṣe àwa onísanwó oníbòde ó dilé kí lẹ tún gbé owó owó lẹ tún gbé kí lẹ fi ṣe aṣọ bàtà ẹ wò ẹ má àìsàn mọ àlè ní ìdíje ní ìdíje tó dé èkó wọ́n forí mi sọ̀lẹ̀ bí ẹni wọ́n gbé mi wá tọ́lé kù rárá. ó ga jù ọgbà bìlífì. okay let's go there attention ohun yìí tẹ̀ ń ju yóò hard ni hard yóò hard yóò hard i'm enjoying myself anyway. ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ètò yàtú gbàsì yàtú gbàsì. ó yẹ kẹ́ wọ studio ẹ tí rẹ̀ ń sọ fún yín kẹ́ kọrin. ìtúgbọ́n ẹ lóhùn ẹ ti tẹ̀lé olórin oh yes gbogbo story ẹ náà la máa mọ̀ okay okay okay àwọn olóyin wo lẹ tẹ̀lé. mo máa ń bá eh, ilé kéwu wa ní ìdúmọ̀tà ó ní sísè kan tó máa ń kọrin Islam mhm. wọ́n fẹ́ wá sí àdúgbò ni wọ́n pè wọn ní Kabirat Borokin. Hmm. Okay. so <laughs> a dá wọ́n dá Islamic um, singing association okay. sílẹ̀ okay. I think wọ́n wá bá ìkan lára àwọn àfa wa ìyẹn ló wá ní a a máa ń kọrin máa ń tẹ̀lé àwọn oníbàndìrí yà má. <laughs> so mo ṣàkọ nínú ẹ̀ that was the first time tí mo máa appear lórí screen. wow because wọ́n ṣe drama sketch. okay. and I was part of it mo wà first time tí mo máa appear lórí screen yẹn ẹgbẹ́ tó máa wọ àwọn àbúrò mọ́ná àti mi ní àti mi táìmù àwẹ̀ <laughs> wọ́n máa ń play ẹ̀ wọ́n bá ní ẹgbẹ̀rin àbẹ́ ẹgbẹ̀rin. àgbẹ̀. ẹ <laughs> nílé rẹ̀ lè gbé. ah okay. àti yẹn ló ń gan máa admire wọn very fair Okay. ó fine gan ni àwùjọbílà mi náà ṣàìtọ́ onírọ̀jì mi bismillahi rahmanir rahim kúlù bí ìfàdídì ìlà ìwábi rahmatin zalika nfari afrar huwa irú mi ma yajmaruna hmm. sadaka Allahu maulana lẹ́dín Allahu akbar ẹ má bèrè wàhálà tàdí àlì àdáná <laughs> wàhálà tàdí àlì àdáná wàhálà tàdí àlì àdáná sufulan sufulan sufulan ọwọ́ wa ta tẹ́ ọba ya rọ́bì ọwọ́ wa ta tẹ́ ọba ya rọ́bì ọwọ́ wa ta tẹ́ ọba ya rọ́bì máa jẹ káka ló òfìfo ṣàánú fún wa <laughs> ah, mo ní tálẹ̀tì ní ìtì lóòótọ́ ni ẹ gbà. ẹ